náà nítẹ̀síwájú lórí àwọn ẹ̀kọ́ tá a máa rí nínú àwọn àyàtì wọ̀nyí ẹ̀kọ́ lẹ́ẹ̀ka wọn ọ̀dọ́ òhàwá èjì náà wàlẹ̀ sánú ilé yìí ń tàṣọ dùkà ní. ìmọ̀ ń gbọ́ bùkátà àwọn èèyàn àti ìmọ̀ ń ti dáadáa sí wọn lójú ọ̀nà fún ìyànfin àwọn lọ rẹ̀. a ti eléyà ti rí kọ́ nínú rọ̀mùdọ́nù yìí nígbà tí Allah subhanahu wa ta'ala ti sọ fún wa wípé wàhálà lẹ́dínà yòókù náà hù fẹ́niyàtún tọ́hánù mìsíkìnì فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون ari tí àyà yìí bẹnu àwọn àyà àti sọ́nà ọba mi ṣàlàyé ìdájọ́ ìgbàwẹ̀ rọ̀mùdọ́nù fún wa ọlọ́run ní àwọn tó bá jẹ́ síkú gbígbàwẹ̀ rọ̀mùdọ́nù ìyìn wọn lára òkè kúwònà hù ó lè lára wọn láti gbà á fídíyàtọ̀ ntọ́ àmọ̀ mìskín kí wọ́n fún jẹ́sẹ̀ pààrọ̀ fún àwọn aláìní fàmán tàtọ̀ wà àkẹ́rán ẹni tó bá wá já sí wípé lẹ́yìn ìgbà tó fó jẹ ìṣe pààrọ̀ fáwọn aláìní tán ó tún wá lè ṣe dáadáa míì ọwọ́ àkẹ́rán là ilé mọ̀ lórí fún un wà á ń kàtó mú ọkẹ́rò lákùn àmọ́ kẹ̀kẹ́ wá gba àwẹ̀ rọ̀mùdọ́ọ̀nù yìí ló fi ń lóore fún yín in kuntum ta'lamun tó bá ti wípé ẹ̀fámà àwọn afáà pé káwọn èèyàn máa lò nínú ẹ̀sìn ló jẹ́ yóò ń ṣe ní àdé sọ́dọ̀ àti sàlám káwá mú dájọ́ mi ìwà kó pata àkọ́kọ́ nì rẹ̀ wọn ló ṣẹlẹ̀ níbẹ̀rẹ̀ nígbà tí àwọn fana wọn wá káàlá ní káwọn èèyàn máa gbà wẹ̀ rọ̀mùdọ́n bí gbà wípé kì í sọ̀rọ̀ yẹn ọlọ́run sọ wípé àwọn tí wọn bá lè gbà nù ní tí wọn lágbára rẹ̀ ká máa fún oúnjẹ ṣe pààrọ̀ fáwọn aláìní àmọ́ nínú àyàwó kan náà ọlọ́run wá ní wà á ń tàkó mọ́ fífi lóore fún yín tí ń já sí pé àwọn tó bá ṣe wípé àsàn tí ń ṣe wọ́n àsàn tí ó sàn ni kìí sàsàn gbére nídààmú wọn kìí sàrẹ̀ gbére nídààmú wọn àwọn kí wọ́n gbà lọ òní Islam farama kìí wọn ti fi díà lábàlá ilé láti yọ ọ̀rọ̀ àwọn àfà tó kú sí méjì gbogbo àwọn ọ̀rọ̀ tó pọ̀ tí wọ́n ní àyè òní gbà wá láti máa ṣàlàyé rẹ̀ kákan sọ kókó àwọn àfà kan ní wọ́n dá àwọn mẹ́fà àbí mẹ́rin gbogbo ẹni tó bá ti pé ogbó ni kò sóògùn táwọn lò fógbó lẹ́yìn kókó ìjógbó rẹ̀ tó jẹ́ àgbàlagbà kò lè gbà wẹ̀ má irú ẹni yẹn lójoojúmọ́ ló mọ̀ sí fídíà ló mọ̀ fún jẹ́sí pààrọ̀ fáláìní ọlọ́ọ̀gùn láwẹ̀ máa tọrẹ fáláìní lóhùn tí wọn oúnjẹ tó bá lè yí òyàn nínú ìǹtẹ̀ pẹ̀lú oúnjẹ láwùjọ tuntun ó lè jẹ́ sáhóró ló fún un ó lè jẹ́ ẹ̀fọ́ òun ló gbé fún máa ẹnìkan nìyẹn. ẹnì kejì já sí wípé àárẹ̀ ni àmọ́ àárẹ̀ yìí kíkàn mánéjì ara ẹ̀ lórí ẹ̀ ni kì í ṣe ohun tó ní lásìkò kan tí ó san àwọn tó bá wà ó sáré tó wá fíẹ̀ lára wọn tí ó sábà lágbára lára irú ẹ̀yin náà máa ń ṣe fìdíyà ìkẹta ẹni tó já sí pé àárẹ̀ ti tiẹ̀ kìí sàárẹ̀ gbére yóò jà bórúkọ yóò jà bórúkọ sísan àárẹ̀ àbí sísan ń yóò padà yá ni so nínú àwọ̀ yìí ló kàn mú bóyá bíi malaria ni so láàárín àwọn ọjọ́ tí ó fi tú malaria yìí ọjọ́ mẹ́rin ọ̀sẹ̀ kan ni tó bá dẹ̀yìn Ramadan yóò dá àwọn ọjọ́ òun padà irú ẹni ọgbọ̀n kò gbọ́dọ̀ ṣe tí ó pé lẹ́yìn ìgbà tó lórí àwọn yìí náà ara ti padà ìyá tó tún gbàwọ̀ nínú ọ̀gbìn tán ló máa ti fídí àrò so abẹ́ẹ̀bẹ́ náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá fi ọ̀rọ̀ àwọn aláboyún àti fáwọn fún wọn lọ́yàn ìsíkà ń sọ pé bóyá aláboyún yẹn ń páyà lórí pàyà lórí ẹ̀mí ara rẹ̀ ni ipò lóyún sọ máa gbàwẹ̀ àbí ń páyà rẹ̀ lórí ọmọ tí ń bẹ́ẹ̀ nù okun rẹ̀ yàtọ̀ síra wọn ìgbà míì bí aláboyún sọ pé mi ò lè wà affected tí bá ń gbà wẹ̀ àmọ́ mo ti ń bẹ́ẹ̀nù mi mi mọ condition bí ó ṣe rí bákan náà lóòdẹ̀ ẹni tó jáde pé ń bẹ sí ìdí ọmọ lọ́wọ́ bóyá òun gẹ́gẹ́gẹ́ lòun lè máa ra dúró torí bí ó máa pa àbẹ́tún wo tọ́mọ gbogbo rẹ̀ ẹ pápọ̀ sábẹ́ wípé kìí sàtàn gbére wọn ò jọ tó ní ọ́tà wọn ò sì jọ tẹni tó jógbó tẹ́ ló lóyún ni ọlọ́ọ̀ni já lóyún káà ní bímọ láyéláyé yóò padà bímọ nù tẹ́ bá sì ní fọmọ náà ni ọmọ yóò mú kànjá kànjọ́ kan yóò sọmọ mú o ìmọ̀ fọmọ yóò dùn kan tó bá ti dúró ń kan kó dáwọ̀ padà torí wọn yìí àtàn tí bá lọ tó wá ń fọmọ lọ́yìn tí rọmọdọ́n mi tún wá dé ṣòkò tó láǹfààní àti ìgbà tó ní fọmọ lọ́yìn lọ́wọ́ ó tún wá di rọmọdọ́n kẹta ọdún lóyún mi bẹ́ẹ̀ ni kò lè ṣe fídíà yóò bá sí wọn mú rí bí láyé kó máa sanwó rẹ̀ <laughs> ìbẹ́jẹ̀ lẹ́yìn ogún ọdún wọn ni a wọ́n wá kú láàrin ìgbà náà kọ bí wọ́n kọ rẹ̀ ń bẹ nílé bí wò tí kù tó bó ṣe ń jẹ àwọn gbèsè sọ́lọ́run lọ́rùn náà yóò mọ̀ fún ọ bọ̀ wọ́n náà gbọ́dọ̀ máa gbọ́ pé ìyàwó mi jẹ gbèsè báyìí sọ́lọ́run lọ́rùn ìgbèsè ọlọ́run báyìí sọ́lọ́run ìyàwó mi ìgbèsè ọlọ́run ó mọ̀ bá gbà á gbogbo àwọn mọ̀lẹ́bí táwọn náà lẹ́tọ̀ọ́ sí fún pé ogún lára tó bá fi ilẹ̀ náà hàwẹ̀ ọ̀nì hàlera yín lọ́wọ́ ọlọ́ọ̀gùn o eléyìí ni ráyò jùmùhóòrò òbí náà gbogbo ọ̀pọ̀lọpọ̀ àfáàrí ó lóyún ni ìfọmọlọ́yàn ni tẹ́tí ń lóyún ní bá ti bímọ rẹ̀ tán àwọn ọjọ́ tí òfin padà rọ́ọ̀lù àwọn afá kejì ní wípé o lè máa ṣe fídíà kó mọ̀ fún jẹsẹ̀ pààrọ̀ kò ní dáwẹ̀ padà náà tí wọ́n sọ ilé ìdàdúrà bí mo sì rí ìjọba sí ọ̀nà àánú àtàwọn sọ̀hábà mi ṣùgbọ́n wọn kò ló ń kà tó rọrọ̀ àwọn afá kejì lójú ajá tí tó rọ àwọn afá kejì yìí òun ló gbajúmọ̀ jù pàápàá jùlọ láwùjọ ti wá ń bí ẹ̀kọ́ tá a wá kọ́ níbi eléyìí Allah rọmọdọ́nù ti kọ́ wa lẹ́kọ̀ọ́ bá ti máa tọrẹ àánú fáláìní ní rọmọdọ́nù pàápàá jùlọ zakat al-fitr ìmọ̀yànjá kanú rọmọdọ́nù àti ilé ẹ̀kọ́ rẹ̀ kọ́ olówó nìkè dájókòó owó rẹ̀ àwọn èèyàn mọ́ ìjẹ́ ti ìrànlọ́wọ́ tó ń fáwọn wábẹ̀tẹ̀gì fi máa ṣáàkà lọ́hùn dára àkírọ̀ èyí tọ́lọ̀ ọba yọ̀ǹda fún nínú orí ayé tí wálé kìyàmà wàlá táǹtà nà sí ibà kàmìnà dúnìyà èyí tó jẹ́ kì í jẹ nínú ayé mọ́gbẹ̀ jùlẹ̀ wà á ní kàmà àhùtàn lọ́hùn ilé bí ọlọ́run bá ti ń ṣe dáadáa sí ọ tó rọ̀ ọ́ owó ó rọ̀ ọ́ ọkọ̀ ó rọ̀ ọ́ mọ́ mọ ìrìn ìbàjẹ́ káàkiri mọ́ fi owó rẹ̀ dàlúrú mọ́ fi dàárín mọ̀lẹ́bí rú fi pàwọn èèyàn lẹ́kún la yuhibbul mufsidin torí pé Allah subhanahu wa musulmi kò fẹ́ràn gbogbo ẹni tó bá jó níwà bàjẹ́ lórí rẹ̀ eléyìí akọ́lẹ́kọ̀ọ́ ní rọ̀mùdọ́nù yìí ẹ̀yin abọ́rọ̀ wa ẹ̀yin bọ̀rọ̀ kìíní wa ìyá ń àwọn mùsùlùmí nínú mọ̀lẹ́bí tẹ̀yìn náà ti jáde ìyá ń àwọn gbogbo ọba fún ní ẹ ti tọ́lọ̀ lára àwọn èèyàn mọ́ sọ̀rọ̀ ayé di wípé o so ní connection tó bá ti mọ̀ èèyàn àwọn òdìbò wọ́sẹ̀ ẹlòmíín bẹ láwọn àyè ọ́fíìsì wọn yìí wọn náà bá lọ fún lẹ́tà bẹ́ẹ̀ lómi yóò máa béèrè wípé talẹ́ tó mọ̀ lókè tó mọ̀ lókè dìbò bíbọ̀ ni wọ́n bẹ ń kí ara rẹ̀ tí ò bá mọ̀ èèyàn lókè bó ti mọ̀ wọn tí wọ́n bẹ ń sálẹ̀ ìṣàlọ́ ti di nídìí iṣẹ́ sacrifice òun mọ̀ nígbà tí ìwé rẹ̀ bá ti pé tó wà qualified lórí iṣẹ́ tí ń wá àyàn lọ́wọ́ ẹ ṣàánú àwọn èèyàn hmm? jọmọ mùsùlùmí ó bá èèyàn ní jẹ́ kíjọba sọ wípé torí pé èèyàn ti wà nípò kan àwọn á fún wọn ní slọ́ọ̀tì báyìí fún àyè báyìí kí èèyàn wá tarú slọ́ọ̀tì ń síta fúnṣẹ́ ẹ mọ̀ gbọ́ àwọn parastatals míì wọ́n ra ṣe five hundred thousand wọ́n ra ṣe two hundred thousand wọ́n ra ṣe one point two million àwọn tẹ́ ẹni ó mọ ara ṣẹ́yìn ẹwọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ kálíkà ni wọ́n tán bá ní owó tẹ̀ ń bí lè tẹ́ ní wọ́n máa fira sẹ́wọ̀n gan náà lọ́wọ́ ó súnmọ́ kí mi lọ bẹ̀rẹ̀ ni ìjọba tí wọ́n sì fún ní slọ́ọ̀tì yìí wọn ò ní ẹ ta wọ́n ní ẹ ti sìn lọ́wọ́ fáwọn èèyàn ni ọmọ ìjà díjú má gbárí fáwọn tálíkà èní ìlọ́lọ́run kó sọ́dọ̀ rẹ ó lè gbá kílẹ̀ ó àwọn ọmọ rẹ wá ń kọ́ alìkíyàmọ̀ gan lọ́gbà ní bẹ́ńkà bẹ́ẹ̀ ló ń bá múlà bírù kan báyìí sọ́wọ́ tó bá fẹ́ sínú tí wọ́n yìí ṣe méje yóò wá tẹ̀ sí méje torí o ti gbọ́ àyíká náà ti sọ gbogbo ẹni tó bá tú aláwẹ̀ lẹ́nu yóò gba aládàá dìde tó gbà wẹ̀. jágbá bẹ́ẹ̀ jágbá bẹ́ẹ̀ làbírù kan ló sì pèsè méje ẹ wo ìfẹ́ dáadáa sá nínú rọ̀mùdọ́n sí aláìní ẹgbẹ́ àníyàn lẹ́yìn rọ̀mùdọ́n kí Allah subhanahu wa ta'ala kó lè ṣàdìpèlé dáadáa fáwọn náà. ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹfà ó ní pé alukur'an ìwé ọlọ́run bá subhanahu wa ta'ala akẹ́kọ̀ọ́ rẹ̀ ní rọmọdọ́ọ̀nù yìí ipe inú oṣù ìwé ọlọ́run bá subhanahu wa ta'ala ló sọ̀ kalẹ̀ Allah subhanahu wa ta'ala ní shahru ramadana alladhi unzila fihi al-Qur'an inú oṣù rọmọdọ́ọ̀nù yìí wọ́n ní wọ́n sọ Qur'an kalẹ̀ fún yín hudan linnas kó máa jẹ́ ìmọ̀nà fáwọn èèyàn ọ̀bá yìí náà ti nínú tí ń bẹ́nu kùránù yìí ọ̀rọ̀ ọlọ́run tí ń sòpinya láàrin irọ́ àti òdodo láàrin ìbàjẹ́ àtòótọ́ láàrin eré ibú àti ríire nínú kùránù ló wà kùránù yìí wá ní inú rọ̀dọ́n la sọ kalẹ̀ eléyìí túmọ̀ sí wọ mùsùlùmí bó ṣe pọ̀ láti máa ti láwà kùránù nínú lẹ́yìn náà wọ́n jẹ́ di ó ní nígbà títí ó máa ń sọ kùránì kalẹ̀ ní ramadan bẹ́ẹ̀ nínú ìgbà táàkì àtìsí náà ni òun sọ̀kan kalẹ̀ lójú ọ̀sán òun sọ̀kan kalẹ̀ ní òru òun sọ̀kan kalẹ̀ lójú ọ̀sán a ní a ní ọjọ́ táàkì a ní òru táàkì nígbà títí tọ́ alimami Shafi'i alayhi rahmatullah wọ́n ní àwọn náà nírú àṣà yìí wọ́n ní àwọn náà nírú àṣà yìí àmọ́ bó ṣe rinlẹ̀ tó sọ́dọ̀ òun bóyá lóòótọ́ ni àmọ́ tó bá sọ kó bá rí bẹ́ẹ̀ náà alimami zahabi yọ alẹ́ rahmatullah wọ́n wá kọ́mẹ́ǹtì lórí ọ̀rọ̀ yẹn wọ́n ní imamu shafi rahmatullah ta'ala àgbàfà ni wọ́n afọ́nsúnà ni wọ́n tó bá ṣe pé tí wọ́n ṣàfihàn wàhálà àti ìlà eléyìí tako sínú iṣẹ́ ọlá àdìsọ láti sílẹ̀ tìtorí pé níta ní sọ ni wípé gbogbo ìwọ tó bá fi kú tẹ̀ fẹ́ parí koran láti fàtí àbí náà ó yáyàn jù kò gbọdọ̀ lo ọjọ́ mẹ́ta lé lórí ó yáyàn jù kò gbọdọ̀ dín lọ́jọ́ mẹ́ta torí ẹni tó bá kà á tó bá parí orí koran tó bá dé lọ́jọ́ mẹ́ta láyé fúkọ́ kò lè gbọ́ yé fáwọn ti sọ́nà àdéhùn yẹn nìyẹn kò lè gbọ́ yé yóò ti di wípé wúrúwúrúwúrúwúrú àti tẹ mọ̀rọ́ àkáàmù tẹ̀jú ìdìgan ó di wàhálà àmọ́ ó tiẹ̀ kéré ó koran lẹ́ẹ̀mẹ́ta ní rọ̀mùdọ́nù yìí ó parí rẹ̀ lẹ́ẹ̀mẹ́rin ní rọ̀mùdọ́nù yìí ó parí rẹ̀ lẹ́ẹ̀mẹ́wàá ní rọ̀mùdọ́nù yìí ó parí rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta lẹ́ẹ̀rin márùn lẹ́yìn rọ̀mùdọ́nù wà ń kọ́ tẹ̀ wájú wa kì í wípé a ka ń gbọ́sẹ̀ sí ìrònú ọ̀mùdọ́nù nìkan lẹ́yìn ọ̀mùdọ́nù náà ìjókòó bá ti túmọ̀ kùránì tó máa ń wáyé ní olùmọ̀ àfà máa gbogbo àwọn àgbọ́yé ẹ̀sìn sáwọn èèyàn ńlá àti yẹn ẹja ká fún bákan náà yìí mùsùlùmí náà wáyé fún torí ó kéré nú àfà àtẹ́rì lẹ́yìn sẹ́ni ẹ̀yìn àfà àwọn ẹ̀dá kan bí

èèyàn bá ń gbọ́ wà sínú rọ̀mùdán lórí rédíò á yóò máa gbọ́ àwọn ọ̀rọ̀ kan tó lágbára ìtukùtù pọ̀ àwọn àfa ojú ọdún àwọn àfa ojú ọdún tá a gbà lórí pé ẹ̀ẹ̀kan lọ́dún ni wọ́n sọ̀rọ̀ ọlọ́run ẹ̀ẹ̀kan lọ́dún inú àwẹ̀ náà sì ní ìgbà tí lockdown ní ṣẹlẹ̀ ní ìsìn tí kò wò ráyè ṣe wà sí níwájú ilé rẹ̀ mọ́ olórí rédíò àwọn oníjàlá bí yín náà ni wọ́n ara táìmù fún yín èyí oníjàlá bí ẹ̀yin bẹ́ẹ̀ sọ islam ò fájò islam ò fájò àwa náà á fi díẹ̀ fún ìrìnàjò wa ẹjẹ́ àṣàlẹ̀ ìwọ̀n fún yìí ìyàtọ̀ ń bẹ láàrin àfà àti oníjálàbí tẹ́ ẹ̀rọ iṣẹ́ táwọn gbé lọ́wọ́ òun ni tẹ́ wípé a máa bá yín sóògùn a máa bá yín sóògùn kẹ́ ẹ lè fà kẹ́ ẹ lè jèrè káàbù ní lè bí yúwẹ́rẹ́ kí kìnnìkan lè ṣe iṣẹ́ táwọn gbé lọ́wọ́ nù ní òun àwọn àfáà làwọn tó ti pé gbogbo ìsẹ̀mí ayé wọn inú láìbírì wọn wà wọ́n wo Qur'an wọ́n wo sunna kutubul fiqh gbogbo ẹ̀wọ̀n mọ̀ wù láti fọ òfin ẹ̀sìn jáde tẹwọn nílànà àwọn àfáà olófin ẹ̀sìn yẹn nílànà àwọn ànábì Ọlọ́run tó síwájú yìí tó ń jó ń jálà bí òní kèé tó lànà àwọn ànábì Ọlọ́run ni tó lẹ bí léèrè òun náà pé kálà ànábì tó jẹ ẹ lè kà nínú àwọn ànábì Ọlọ́run tó gbé jálà bí lọ́wọ́ kò sí tó ń jálà bí èyí sàfà èyí tó dẹ̀bi tó yẹ kẹ́ tó wọ́n ni wípé aládáńṣe olóògùn aládáńṣe olóògùn aláwo àwọn nìyẹn so aláwo sì mọ́ wá sọ̀rọ̀ kitabullah sún rọrùn kẹ́ gbé ògùn dé wá sórí rédíò kẹ́ wá ní wá sàlàyé fún wa ògùn dé bí kò ẹ̀ lè gbógun dé aláwo ọ̀nà ti so ìdí mọ́ wá ń tẹ̀yìn olówó wa tí ẹrù bí wọ́n ṣe ń di tíra fún yín tí wọ́n fún yín lọ́sẹ̀ tí wọ́n ṣe òní pé ọ̀rọ̀ ẹ̀sìn náà yẹ ẹran tí oyé wèé kó yé wọn ni èyí táwọn sọjà láti lò lórí inú iṣẹ́ awo lànà tí wọ́n nìyẹn tẹ́ bá fẹ́ káwọn èèyàn sọ̀rọ̀ ọlọ́run káwọn èèyàn gbọ́ yé àwọn àfọ̀ oníṣèlú àfọ̀ láti rí dà àwọn ní ẹmọ́ sponsor lórí program kẹ́ẹ̀lì báládà rẹ̀ wájú ọlọ́run yìí ń gbàtẹ́ náà bá ju ẹbọnu ní o kìlúgbẹ́ tó bá gbéra rẹ̀ kalẹ̀ fún yín pé òun tú dé àwọn kan dé òun tú ẹ̀rín ń wọ́n mọ́ ní ṣe yíò ń fira rẹ̀ púpọ̀ ọlọ́wọ́n bá ní irú ẹtí bá sì ń ṣerú sẹ́nu wọn yìí láti bọ̀ tán so tó bá rí bẹ́ẹ̀ àwa mùsùlùmí lẹ́yìn rọmọdọ́nù yìí tó yẹ ká ní jihad tọ́lábọ̀lẹ̀ ẹ̀rì ká jáde sójú ọ̀nà ọlọ́yìn máa wá mà ká má jókòó lé nìkan torí bí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ó ti di dictionaries nínú rọmọdọ́nù yìí youtube afa yìí yóò gbọ́ afalẹ̀ lárúbáwá yóò gbọ́ youtube ẹ̀ afalẹ̀ yorùbá yóò gbọ́ youtube ẹ̀ afa ìlú òyìnbó yóò gbọ́ youtube ẹ̀ lórí rédíò nǹkan lómi fi ń jọ́ ti àwọn kókó ọ̀rọ̀ afa súná kọ̀ọ̀kan tí o fi kúnnù wè bó ní ìbá ti wá dá lẹ́yìn rọ̀mùdọ́n kí wọn náà wá wálé kí ó tó dáa lọ ilé kí ó sáfà àti nǹkan yòó bẹ̀ yanjú tọrọ ẹ̀sìn yìí dàrú mọ́ wọn lójú tí mọ́nájú ò dàrú mọ́ wọn lójú kó lọ kéwú eléyìí akẹ́kọ̀ọ́ rẹ̀ ní rọ̀mùdọ́n ká tẹ̀síwájú bákan náà ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì táàtù rí múnú Ramadan àtàìsírù fi òmúrì dín wà náàyò àǹdọ́jẹ àtàìsírù fi òmúrì dín wà náàyò àǹdọ́jẹ ẹ̀jẹ̀ títẹ fún yàn náà ọ̀rọ̀ ẹ̀sìn àti ojú tí Ìsìlámù fi wo ká máa lè máa yàn ìtakò ohun tó bá takò ẹ̀jẹ̀ ẹ̀sìn ìtakò nǹkan tó bá takò ẹ̀jẹ̀ ẹ̀sìn arìgbọ́yé nínú àwọn àyájọ́ wọ̀nyí Allah subhanahu wa ta'ala ni yuridu Allahu bikumul

àwa yóò sì mọ wá fàyè nira wa lára yálà nú ẹ̀sìn ni àbí nú ọ̀rọ̀ ayé kò yóò rí bẹ́ẹ̀ a ti kẹ́kọ̀ọ́ rẹ̀ nú ẹ̀sìn pàápàá jùlọ nínú oṣù rọmọdọ́nù yìí ana muhammad alayhi salatu wasalam ó ní halakalmutanati'un halakalmutanati'un halakalmutanati'un ó sọ lọ ní àwọn almutanati'un àwọn balẹ̀ ayé jẹ́ o ti parọ́ àwọn mutanati'un wọ́n ti tàgbákò fúnra wọn o alẹ́mùtánà tìrún wọ́n ti kórí fúnra wọn o àwọn sọ́rọ̀ wá ń bí ànábì léèrè yìí pé sọ́nà bá àlẹ́ sálám àwọn wọlé alẹ́mùtánà tìrún yẹn ànábì ní àwọn tó ṣe pé wọ́n máa ń mú nǹkan lè kókòkò nínú ẹ̀sìn ọmọ ìyá mi mùsùlùmí kéèyàn dúró lórí islam ní agbé lórí mẹ́sìn kò ní kéèyàn yẹ ẹni tí yóò mú nǹkan lè kókòkò bẹ́ẹ̀ ẹ̀dẹ̀ ní islam mú wá ẹ̀tẹ̀ ní islam mú wa kódà tó bá fẹ́ jọ bíbá kó lè lójú àwọn èèyàn ẹ̀tẹ̀ ni ìta sì máa mú ẹ̀jẹ̀ islam oníkárí ẹ̀rí tó ní á sì nǹkan látọ̀dọ̀ ìṣọ́ra ní sọ́ra ní sọ́ra tábà ti rí nǹkan wípé ànájì ṣe àgbọ̀npá náà ló ní ṣe nǹkan tó le kódà tó bá fẹ́ máa le lójú àwọn èèyàn á sì mọ̀ wípé àwọn ẹni tí ń jẹ́ súnà ànábì ò tíì tó fi lójú wọn tó bá wá rí bẹ́ẹ̀ láwùjọ wípé táwọn àmọ́ kẹ̀yìn wá fẹ́ máa lè lójú àwọn èèyàn ìwọ tó wọ́n bá fẹ́ wá ṣe tó wà á dún lórí ẹ̀ tó wọ́n ló ṣe ó bùkátà sí irinṣẹ́ kan kí ni irinṣẹ́ yẹn sùúrù ìfaradà àti ìní ọ̀rọ̀ rí lẹ́nu gbogbo tí ó sà máa wọn ò ní tẹ̀sán bí inú nǹkan méjì wípé mú kanu méjèèjì èyí tó bá tẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ jù tó jù tẹ̀lẹ̀ ànábì ó so etí mò ń yí ẹ̀dẹ̀ náà ni ànábì dé àlàyé ọ̀rọ̀ mi tó ní wọ́n sọ lẹ́nu sùúrù àlàyé ọ̀rọ̀ tó bá di kó fẹ́ mọ̀ èèyàn sí àwọn tó ń yí o dé lára tàwọn tí lẹ́nu súnà ànábì yẹn ìwọ múlọ́gùn kúrò máa ṣe tó bá tiẹ̀ ṣe lára àwọn èèyàn kìí ṣe tó lè ní ìsìláàmù torí fẹ́ jẹ́ ìsìláàmù ni ìwọ wá lọ́rọ̀ tó rọ̀ lẹ́nu láti ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn arẹ́kọ̀ọ́ rẹ̀ kọ́ nínú ọ̀mọ̀tọ́nù wípé gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí sí ìmú nǹkan lè ẹ̀sìn sí. ẹ̀kọ́ ó di ọrụ ayàn fún wa ká nímọ̀ nípa oṣù hijira torí pé ó nìkan ṣe pẹ̀lẹ́sìn wa a rí eléyìí nígbà tí Allah subhanahu wa ta'ala ní walitukmilu al-idda walitukmilu al-idda ọlọ́run ní oṣù rọmọdọ́ọ̀nù yìí ẹni tí ó bá ti bá láyé inú yín kó gbàwẹ̀ náà bàtọ́lọ̀ wà padà àyàn lọ́wọ́ ó ní tó nígbà tó mùsùlùmí òdodo tí ó gbẹ̀sìn àbí tí ó ṣe tí ó ṣe lọ́wọ́ muslim àwọn òkà tó ní ṣe pẹ̀lú oṣù ojú ọ̀run a gbọ́dọ̀ gbọ́ yé lẹ́yìn ìgbà tá a bá mọ okò àwọn oṣù wọ̀nyí fẹ́ muharram tó tó lè fi ìgbà tá a bá mọ̀ kan kí ni àwọn ẹgbẹ́ ìjọsìn sáà ń pè ní oṣù kọ̀ọ̀kan a gbọ́dọ̀ mọ̀ dẹ́gbò là oṣù yìí rí ní sánmà lẹ́yìngbé tiwa ṣé ní environment tiwa weather tiwa ṣé a lè láǹfààní kárí oṣù òjọ́ àbẹ̀tọ́jọ́ kejìlá máa rí àwọn nǹkan wọ̀nyí ó yẹ ká rí mùsùlùmí bí gbogbo àwọn mùsùlùmí ò bá lè mọ̀ ṣe níṣẹ́ ó yẹ káwa kan ká dẹ́díkéètì táìmù tí wa fún tábà rí àwùjọ mùsùlùmí tí nǹkan ti yé wọn kí wọ́n yan kọ́mítì fún fighting láwọn tó mọ̀ ọwọ́ oṣù àrílẹ̀ ìkọ́lẹ́kọ̀ọ́ nínú àwọn àyáàdì tó sọ tọ̀kalẹ̀ nípa ọ̀rọ̀ olóṣùdé ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹta fálò zikir ọlá pàápàá jùlọ lẹ́yìn ìgbà tí rọmọdọ́nù bá lọ tán nínú alẹ́ tèmi abẹ́rẹ́ tí ó ti àzíkẹ́ kíkí tàbí kí wọ́n yìí lọ́la allahu akbar allahu akbar allahu akbar la ilaha illallah allahu akbar allahu akbar allahu àbí tí ò bá jẹ́ mẹ́ta bẹ́ẹ̀ tó jẹ́ méjì allahu ọlá ibẹ̀ fún zikiri ní òṣùlù torí Allah subhanahu ó ní ala ma hadakum torí kẹ́lì máa rántí ọlọ́run bá kẹ́lì máa gbé ọlọ́run bá tóbi lórí ìmọ̀nà tó ṣe fún yín eléyìí tó bá ti mọ́ wọn lára tó lẹ́yìn rọ̀bùbọ́ọ̀nù náà táwọn àwọn tá à ń bá fẹ́ wọnú ọjà ń gbọ̀n bó o ṣàbòyún ṣe ń lọ́sàn-án gangan bó làjẹ́ ló sì ní kó ṣe ń kùn aboyún náà tó olówó ní lọ́sàn-án àbí kò jọ́sàn náà tó ṣe síkìrì kó tó jáde inú ilé kí mùsùlùmí tó jáde inú ilé yóò ṣe síkìrì tó bá tó ń bọ̀ láti takó tó wọnú ilé yóò ṣe síkìrì bí bá ń lọ sọ́jà yóò ṣe síkìrì tí lọ́kọláyà ó bá ń sun papọ̀ ìdá yìí tí ó dọmọ kò ní dọmọ ni ó ṣe síkìrì bàbá jẹun á ṣe síkìrì bàbá parí oúnjẹ á ṣe síkìrì tọ́lọ̀ bá yọ̀ǹda aṣọ tuntun fún wa bí àwọn tọ́lọ̀ bá ti yọ̀ǹda rẹ̀ fún nìsín tí wọ́n sọ nínú àti lásán tó tẹ́ bá ti wọ́ bẹ́ẹ̀ ó ní zikiri tẹ́ sọ ẹ̀yin tẹ̀ mẹ́lá yìí ká rẹ̀ ó ní zikiri tẹ́ inú ó ti fún gẹ́gẹ́ bí àdúrà ó dìgbà tí ẹ̀mí mùsùlùmí àbí tẹ̀yìn mùsùlùmí bá rò papọ̀ mọ́ zikiru yẹnyẹ kátó lè bọ́ lọ́wọ́ ṣẹ̀tọ́n la yazalu lisanu muslimin rọ́kùnban lè zikiri lá mọ́ṣálọ́ wípé ahá mùsùlùmí ò ní yẹ kò ní gbò tí ó máa tutù pẹ̀lú ìmọ̀ràn tí ọlọ́mọ subhanahu wa ta'ala ilé ilẹ̀ kọ́ sílá subhanahu wa ta'ala ní ala alladhina amanu wa tatma'innu qulubuhum bi dhikrillah ala bi dhikrillah tatma'innu qulub suratu ra'd aya 28 ọlọ́run ní àwọn ọmọ ní òdodo wa tatma'innu qulubuhum bi dhikrillah àwọn olójá sí kí ọkàn wa máa balẹ̀ èyí tí máa ń mú ọkàn balẹ̀ náà nìyẹn ti ọlọ́run èyí tí mo mọ́kàn balẹ̀ <laughs> agbọlọdẹ agba security guard agba gbogbo kíni agbawo agbawo gbogbo bọ́gláàrì alẹ́mọ̀gbọ́ ara lé torí kíni torí àwọn olè àwọn aláburú ẹ̀dá aláàbí zikiri láàyè tọ̀tùmọ̀ inú kúrò gbogbo ìsọ́ra tẹ̀ ń ṣe yìí tí gbogbo oníláyìíká yìí gbogbo rẹ̀ pátá ẹ̀ tún ní cctv camera ẹ̀ ó dáa bẹ́ẹ̀ ju gbogbo ẹ̀ lọ azikir ìmáa ṣe ń gbogbo bà ní dáàbò ogun yẹn kúrò lọ́wọ́ ewu al-allamatu ibn Uthaymeen rahimahullah ta'ala wọ́n ní gbogbo ẹni tí wọ́n máa ń ṣe zikiru àárọ̀ yẹn àsikáàrò àárọ̀ yẹn tí bá ń ṣe tí èfi ra rè àsikáàrò rẹ̀ tí bá ń ṣe tí èfi ra rè wọ́n ní àbúrò ọlọ́ọ̀bá àbúrò nìkan ọlọ́mọ dáàbò téèyàn bá ṣe hanbel tó fọkàn ṣe tó bá jẹ́ tó bá tún ní máa bó ti wò orí kó tó jáde kóun láàárọ̀ ló ṣe àsikáàrò bó ti wò ó rí lálẹ́ kó tó sùn àti kárùn mọ́sá yóò ṣe ìrọ̀lẹ́ kátẹ̀ ní bóyá ìdíwọ́ kan tiẹ̀ wáyé kó tó sì gbàgbé yóò sùn yóò ṣe aburú aburú kò ní wọlé tọ̀ àrí ẹ̀kọ́ rẹ̀ kọ́ nínú oṣù rọ̀mùdọ́nù yìí kápọ̀ ẹ tó mọ̀ sí zikir ní gbogbo ògbà bàbá ti bẹ̀rẹ̀ kọ́ àwọn ọmọ inú kákọ́ wọn pọ̀ àzikiru jàmẹ́rẹ́ iṣẹ́ àṣìkárù papọ̀ àwọn àfáà ní ìsìlámù faramẹ́ tó bá ti dúdú mọ̀nà pé afẹ́ fi kọ́ àwọn ọmọ àmọ́ tó bá ti dídá afẹ́fẹ́ ṣe lọ́rùn ara ò kò dìbì díà kódà ìwọ tó bá fi kọ́ àwọn ọmọ inú ilé òní tẹ́ bá ti jọ kábàbọ̀ tán ìwọ náà wàá wáyè láti wá kàti tiẹ̀ léèfé òfẹ́ fi sùn lọ́rùn torí pé ìyẹn ìwọ ń kọ́ wọn bí ìgbà tó ọ̀gá máàkì náà ń kọ́ àwọn ọmọ ní máàkì ọ̀gá bàbá yìí náà ń kọ́ àwọn ọmọ ní báwọn lọ́jọ́ bó ti rí nù ìmọ̀mù ṣáàtẹ̀yẹ násọ̀lá dáàlì kọ̀ọ̀rẹ́ ìmọ̀lá ìmà ìsìlámù faramá tẹ́ àmọ́ tó bá ti di ojú ọ̀nà báyìí ti ìbádà yóò tọ̀ zikiru munfaridan ọ munfaridin gbogbo wa ní mùsùlùmí a máa ṣe zikiru lọ́tọ̀ọ̀tọ̀ ni àrẹ́kọ̀ọ́rẹ́kọ́ nínú tí Ramadan kọ wa ẹ̀kọ́ ẹlẹ́kẹwàá ashukuru ala hidayati Allahi ta'ala lakum ala al-islami wa sunnati wa sayri ìmọ̀nà Islam ìmọ̀nà sunna àti àti oríṣiríṣi àwọn àdẹ̀kùn tọ́lọ̀ bá sọ́kànà wọn tàbí ṣe fún wa rọmọdọ́ọ̀mù já mọ̀ wípé a mùsùlùmí Islam ó wá ń dúpẹ́ fún a bàtà àwọn wà nínú ẹ̀sìn tẹ́lẹ̀ òun ìmúnisìnì já nílé ayé gbé ọlọ́run tún kún lọ́rùn mi ó tún wá gbé ìgbà tí wá mọ̀ súnà ìgbà tó bá tún wá rí mọ̀ súnà ló sì wá gbádùn islam torúkọ ẹni tí ò máa ní mọ̀ súnà tí ò dó súnà rẹ̀ islam bí ẹrú náà ló tún máa jẹ́ lọ́dọ̀ àwọn kan tó tóra wọn láfa ìkànjọ́ òní a ti sọ fúnra wa ń jẹ́ dàbí méjì wọ́n jọ ń sọ̀rọ̀ lọ́wọ́ ìyá kan tó jẹ́ kọ́sọ́mà kan nínú àwọn ń jẹ́ dàbí yẹn òun bá rí àwọn afá méjèèjì ó bá ń wo àfáà tó jẹ́ ti tiẹ̀ ó bá súnmọ́ wọn àfáà màdékò àfáà ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta o nìkan nù ìgbàdí yìí ń dábà ìyá lóhùn tó ń jáfa sí àti ń dá ìyá lóhùn tó wá ń sanwó kejì rẹ̀ wípé àwọn ìyá yìí kanáà wà gbìnàmù wa ni wọ́n kanáà wà gbìnàmù wa táwọn tó jẹ́ àgbìnàmù àwọn àwọn àgùntàn ìyá náà tó bẹ́ẹ̀ ni ẹsẹ̀ ẹgbẹ́ mẹ́ta gbàtíyàwó mùsùlùmí àgbìnàmù bẹ́ẹ̀ sì ni gbogbo ẹ̀yin tẹ̀ ń lọ lé wọn àgbìnàmù nìyí lóòótọ́ kìí ṣe ṣeébú orúdó ọ̀rọ̀ làáfà ń sọ wọ́n fòkùn sí lọ́rùn wọn wọ yí káàkiri báyìí lálàpàdà èyí tọ́nà ọba láàrínlá káyè nù yín tọ́nà ọba lè jẹ́ kí mọ́ni jókòó sẹ́ni rẹ̀ tó wá dẹ́gbẹ́ tó tọ́lọ́ nìkan ní dojú kọ yóò mọ̀ tún ẹkún ni. ẹ níjọ́ mo ti wà ní ìsìlámù ẹrú mo wà súnmọ̀ ń bọ́ ọkọ̀ lọ́wọ́ èèyàn ni eléyìí ń sọ tọ́nà ọba ti fọ̀nà súnmọ̀ yóò yẹ wọn jù báyìí lọ ibi iṣẹ́ náà níwọ̀nba níwọ̀nba náà ń lọ déédé àlásàrà èèyàn náà ń lọ déédé gbogbo àwọn kan wọn ni a máa ń dúpẹ́ rẹ̀ gbogbo ọba àrẹ́lẹ̀ ìdí ìmúná ọ̀rọ̀ náà tọ́lọ̀ ní wàlà àìlàkùn tẹ̀sùrùn torí kẹ́ni dúpẹ́ fọlọ́ ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kọkànlá mùsùlùmí ọ̀rọ̀ ní àjọ kan fọlọ́ ọba bá wa irúsìn rẹ̀ ọlọ́run súnmọ́ wa gan ìsúnmọ́ wa yìí wá rèé ní mímọ̀ ló fi súnmọ́ wa lágbára ló fi súnmọ́ wa ní òkè ara àṣírí ọlọ́run ọba subhanahu wa ta'ala wa. bákan náà ọlá tí ń bẹ nínú oṣù yìí bákan náà dídáhùn èèyàn lóhùn wípé ó ní káàkiri nígbà wọ́n pẹ̀lú rẹ̀ a rí yìí nínú àwọn àyà tí Allah subhanahu wa ta'ala tó sọ̀kalẹ̀ nípa ọ̀rọ̀ ọ̀mùdọ́n wa idha ibadi táwọn ẹrú yìí ń bí wà nípa mi fa sọ fún wọn pé mo súnmọ́ ilé a máa dá gbogbo tó bá pè mí lóhùn tó bá ilé mí tó sàdúrà sọ́dọ̀ ọlọ́run kí fòfè ní ọlọ́run àdéhùn ìjábá nìyẹn kí wọ́n ju pájú sẹ́ẹ̀lẹ̀ fòfè ní ọlọ́run wàlúùkì ni wọ́n bí kí wọ́n sì nígbàgbọ́ sẹ́mi ọlọ́run tó mi ní gbàdúrà èyí mo ní kápá kí n yọ̀ǹda tí wọ́n ń fẹ́ fún wọn èyí mo ní agbára kí n má burú kí n dààmú wọn kí n kó fún wọn làálàm yọ̀ṣùdù kí wọ́n lè mọ̀nà. ilé ìjábọ̀ wípé Allah subhanahu wa ta'ala ó fẹ́ ká gbóhùn gbọ́ kóhùn súnmọ́ wa ìmọ̀ ọlọ́run bá súnmọ́ wa agbára rẹ̀ súnmọ́ wa ìgbà míì bẹ tó bá fẹ́ sọ orí kan fún yàn tí o bá tí ń tò sí ọ̀rẹ́ láǹfààní àtìsí kálábáyá sì wà lẹ́yìn ìsinmi á kínú ìbá sì fún o ìgbà míì bẹ olùfẹ́ sórí fún yàn fún mọ́nì kápá rẹ̀ Allah subhanahu wa ta'ala bó ti wà ní òkè àlẹ́ àrùsí rẹ̀ nù àtó jìnà sí ibi tó bá tábà bèrè orí kó mọ̀tò fún wa látòjú sánmà wọn náà bá ti wá jìnà sí wa tó láyé rẹ̀ sórí ilẹ̀ nù kò sí ẹ̀dá kan náà tó dá tó ga alágara láti sọ bí n bá ti rí sọ ọlọ́run kálọ́nà ọmọ òsì lókè àlàyé àṣírí ìsìn bá dàbò bò mí tó ń bẹ lórí ilẹ̀ rárá ẹni tó kò sí pẹ̀lú wa àkéédà kùránù nìyẹn àkéédà súnà nìyẹn ọlọ́run sínú sálángá kò sínú pálọ̀ rẹ olùwò báyìí ó wà èmi náà kọ́ ó wà àkéédà súfì kìí sàkéédà mùsùlùmí ẹ̀sìn ẹ bọ́ọ̀lù ẹ̀sìn súfì bẹ́ẹ̀ ni gbogbo fídíò fáànù húwà èmi náà kọ́ húwà tó ọlọ́run ní wá subhanallah wọn ṣe kó ọlọ́run mọ́tà sọ wa sọ́rọ̀ wà kìfì rí báyìí wá gbọ́ burúkú nù kódà eléyìí lé ju ti àwọn tẹ̀sílẹ̀tì lọ alimusalifon àwọn tí wọ́n gbàgbọ́ pé àbíká ló ṣe déédé pẹ̀lú alimusalifon àwọn táwọn gbàgbọ́ pé mẹ́ta lọ́kan lọ́lọ́run torí pé Jesus náà ni Allah látara Allah náà ni ìsájọ́ tuntun jáde ẹ̀yìn àti wọn lẹ́jọ́ kó papọ̀ mo mọ̀ pé ọmọ ìyá mi mùsùlùmí tó jó ń súnfí tó bá ní kírísítẹ̀nì ní ẹnu ẹ̀nà òní dùn dèdè àkéyídà ti ń bẹ lọ́dọ̀ kírísítẹ̀nì òfin ní dùn mọ̀ nǹkan bá pẹ̀ bẹ́ẹ̀ ní bẹnu súnfí ájúwe rẹ̀ kó lè dì yí bẹ́ẹ̀ àkéyídà ẹ̀bọ ni àwẹ̀ já mà nínú tá a kọ́ lẹ́kọ̀ọ́ ní pé à ń ṣàdúà nínú ọ̀rọ̀ tó ẹnu ìtókù náà Yorùbá ní ìtókù lóyún náà ó ṣe sá sọ̀rọ̀ ẹni tó kù náà ó tó sì bá bàmọ́ sínú lálẹ́ ibi tó ọ̀rẹ́ bá kù sí ilé fọlọ́hùn àmọ́ gbogbo ohun tí bá ń jófin ọlọ́run bá pamọ́ o àwọn tó bá jẹ́ níta fi ń láwọn sẹ́ẹ̀sì ó jọ ọ̀ràn yẹn ní láwọn wákàtí márààrún ojú tó ó jẹ́ náà wáá ní bẹ́ẹ̀ tá à ń ṣe ṣáájú ká tó kírun tá à gbogbo ti ní ẹ̀kọ́ ká máa àwọn àmì ìwọn àwọn ẹlòmíì wọn a sì sún sọ́wọ́ òun a pè ní kìyàmù Ramadan àbí wọn pè ní tahajud a ti gba àwọn ẹ̀kọ́ wọ̀nyí kódà ẹlòmíì ń bẹ torí lockdown tó ṣẹlẹ̀ yìí ìyẹn àǹfààní àti máa ṣe nà wáfì lásìkò dùhà gbogbo àwọn lẹ́yìn náà ẹ apáàtì wọ́n já sí ó tún di ń bọ̀ na la inu nínú tàràwí wa àbí ní kìyàmù lẹ́yìn wa ní rọ̀mùdọ́nù lẹ́yìn rọ̀mùdọ́nù náà ó ti ẹ̀jẹ̀ méjì mẹ́rin ó mo mọ̀ ẹ̀jẹ̀ tuntun tó tó bá ti sùn látẹ̀yìn iṣẹ́ ìbáyìí ó tún nígbà tó bá tó ń gbọ́ pé as-salatu nawm ó wá ní hadithi wípé lọ fi yẹn kan kò ní dìde má àgbà tó bá gbọ́ sọ̀rọ̀ àti kẹrù mi àná ó ń ṣe ọlọ́run ní irú ẹni tẹ́ sọ̀rọ̀ rẹ̀ báyìí pàkọ́dé bá àlàṣà ìtọ́ni fẹ́ òògùn náà yìí èṣù ti tọ̀ sí léjì etí rẹ̀ méjèèjì ti di làákàn èṣù Allahu Akbar so tó bá rí fẹ́ kí èṣù máa tọ̀ sí ọ mọ́ mùsùlùmí ó jẹ́ lọ́wọ́ alẹ́ òun tẹ̀kí ṣe àtàkùn tó sùn láka méjì mẹ́rin mẹ́fà ìyàkùn tó sùn a lè yẹn tahajjud látọ̀wọ́ alẹ́ níbẹ̀rẹ̀ òun àbí jínigbé mẹ́rin àbọ̀ sago márùn kó tó dìgbà báwọn múra ṣubú yìí ó jẹ́ méjì ó jẹ́ bíi mẹ́rin ó jẹ́ mẹ́fà nìyàn. bẹ́ẹ̀ bá ń ṣe eléyìí àwọn èèwọ̀ ọlọ́run subhanahu wa ta'ala ó jìnà sí àwọn ẹ̀tọ́ ọmọ ẹ̀dá ìsìn bẹ lọ́dọ̀ rẹ̀ ó ń fún wọn. àgà wà họ́ọ̀yà yẹn. ẹ̀kọ́ تحليل النكاح وخلافه بقصد الرهبانية وكذلك تحريم الزنا ودواعيه قال الله تعالى أحل لكم ليلة الصيام الظفف إلى نسائكم كن لباس لكم وأنتم لباس لهن الله سبحانه وتعالى نعيا قريت قريب بوايات مرام تويش الله إن تنجي داج رمضان فوا أبيك بابو فوا الله ني هو الله لورو رمضان أبي لورو أوي وهم سيكا سمع òun ṣe lẹ́tọ̀ fún yín àrọ́fà ẹjọ́ sunrun papọ̀ wúnà lè bá aṣọ lákùn torí pé àwọn obìnrin wọ̀nyí àwọn lásọ ọ̀bùra yín àwọn ni òjẹ́ káàsì yín yóò túta wà á ń tún lè bá aṣọ làhùn ẹ̀yin náà jẹ́ aṣọ ọ̀bùra fún wọn ẹ̀wù lẹ́jọ́ jẹ́ fúnra yín ẹjọ́ bùra yín láti rí ni tó kò gbẹ́nu rẹ̀ wọ ìyàwó ṣùhánàmà torí kọ́ lọ́ọ̀tún ní gbọ́ bùkátà kan fíjèjì a mọ̀ ọlọ́kọ̀ mọ́nú fámìlì yìí <laughs> obìnrin yorùbá nígbà tá à fẹ́ràn mí kò já mọ́ obìnrin àwọn tó kù sí ilẹ̀ yorùbá nínú ìran mìíràn ìran yorùbá náà ni wọ́n wa a sì mọ́ra wa ìwọ ìwọ ó fẹ́ yàwó ẹlẹ́ẹ̀kejì èmi ti bẹ́ẹ̀ ní gan bí àtúntò tí mo bọ̀ láti <laughs> yóò tún wá fẹ́ ọmọ rẹ̀ pé ẹ kórede tó bá ilé dá látàkó òfèyàwó kan ní ìsìn gbogbo ìrọwọ́ tó ń ṣe fún màá wùdúrọ̀ rẹ̀ ni tó náà ní ẹ̀bọ̀n bá mi bàlájà ẹ̀bọ̀n bá mi bẹ̀rẹ̀ wàlá ni alájà ò lè bímọ mọ́ alájà ò lè bímọ mọ́ pẹ̀lú kọ̀ǹdíṣàn mo fẹ́ fẹ́yàwó mi ẹ̀bọ̀n bá mi bẹ̀ wọ́n nígbà tí méjì tá a ti bí wọ́n ní ìwọ̀n nítorí rẹ̀ àbí yóò fẹ́ ẹ̀ ọlọ́run fi ọ́ ṣe aṣọ àṣírí fọkọ rẹ ọkọ rẹ náà ń bò ọ́ láti rí ẹni pé wọ́n sọ pé ìyàwó lágbájá bíbọ̀ àkiri ni ẹgbẹ́ rẹ ń bẹ́ ta tí ò tíì lọ́kọ tí wọ́n ní wọn lọ́mọ fẹ́rú fún wọn lódó ẹ̀dàgbà ẹ̀gbọ́ yìí lọ́sọ́dọ̀ ẹ̀lọ́wọ́ ẹ̀rí fún nígbà tó lọ́wọ́ ti sọ pé kí wọ́n wọ ẹ̀rí fún ọ nì bíbọ̀ àti lọ́kọ rẹ náà ń jẹ́ bó ti wò ó tálíkà tó tọ́lọ́ ọba ó fi ra wa bora wa láti rí ni a rí ẹ̀kọ́ lè kọ́ tó bá rí bẹ́ẹ̀ islam ló já mọ̀ nù àyà yìí pé ká níyàwó ká lọ́kọ ẹ̀tọ́ nínú islam náà òfin sí wa ni tábà wá rí ìkan tó wá ní òun sí náà débi wípé ẹbí débi ìhó mọ practice fàdà ti ta bí tó fẹ́ ga kó dédé kó wájú ọlọ́run kò fẹ́ níyàwó dédé kó wọ́n bímọ èèwọ̀ nínú ẹ̀sìn bákan náà ìsìláàmù tún fi àyà yìí náà ṣe ní èèwọ̀ fún wa wípé ogun tó bá ń jẹmọ́ wà dìná a ti sọ̀rọ̀ ìjọwájú lẹ́ẹ̀kan kájìnà sí gbogbo àwọn ọ̀nà tí dìná fi máa ń wà wáyé kájìnà sí à ń bóbìnrin à ń gbogbo àwọn ọ̀rọ̀ kọ́rọ̀ mọ fọ obìnrin olóbìnrin fọwọ́ kọlá obìnrin olóbìnrin lọ́wọ́ bàbá tọ̀hún tóun balẹ̀ ayé jẹ́ lẹ́yìn tí ẹjọ́ ọmọ lẹ́yìn pé ṣe ni bàbá kọ̀rọ̀ tọ́lọ̀ kó bá àtàmọ̀nà fún bàbá yìí ẹ̀yìn ń pè ní ṣe àbáyé jẹ́ bàbá yìí ní gbogbo ọ̀nà bẹ́ẹ̀ tọ́lọ̀ ní yé láti yìí tó mọ̀ lóbìnrin olóbìnrin tí ìsìyàwó rẹ̀ ó ní tí ò bá ti láníyàn zìnà halal ní fún ìjọ bí ìyàwó àìsàn rọ́bì ọmọ àìhà tí wọ́n sọ wípé àwọn òòrí ń ṣe ọlọ́ àdẹ́sọ̀láàtò sàlám kó bá obìnrin kan lọ́wọ́ báyìí láyé ṣé ànábì náà máa ní èrò zìnà sóbìnrin olóbìnrin ládàámọ̀ bọ́nà ṣe dá ànábì àti gbọ́ àwọn ànábì tó kù fún iṣẹ́ tí ń lérò zìnà so káàtẹ̀ láàrí fánàbì gan mọ́ obìnrin lọ́wọ́ a lè sọ pé kò sùn sí ànábì nìyẹn síbẹ̀síbẹ̀ ànábì òbobìnrin kan lọ́wọ́ ìwọ́n wá ń bẹ̀rẹ̀ sí ń pùtùkù pẹ̀lú fásiwárì ní bàbá yìí ẹ̀ wá ronú tí wàdà ọjọ́ mọ̀ sí ń lọ. sábà gbogbo àwọn àfà lágbàáyé lẹ́nu ẹ̀yin lẹ́fẹ̀ ẹ̀yin lẹ́fẹ̀ pọ̀ lọ́jọ́ orí yìí tẹ́ dàgbàjú ní gbogbo wọn. ó tó kẹ túnbà gbogbo àwọn ìlànà ìwádìí mùsùlùmí náà yìí ẹ zina tó halálù ni. ara o ẹ̀rí pọ̀ rẹ̀ gẹ̀ẹ́dẹ̀ tó fi yà wípé obìnrin tí ì bá ti kìí dàbúrò rẹ mọ́ bọ́ lọ́wọ́ tọ́ ó wá ní ọ̀sítàbù àti wá sọ eléyìí hospital wa ń lo àwọn obìnrin máa àtẹ́lì táwọn ń bẹ̀ kúrò àwọn ọmọ ìgbà ọmọ lọ́wọ́ èyí wọn tọ́ dọ̀rúrọ̀ nìyẹn dọ̀rúrọ̀ so bẹ́lẹ̀ Islam o wo wá àti alẹ gbogbo rẹ̀ kó wa wá àti ọ̀sán náà ò sí torí pé wá àti alẹ́ ìtẹ́ bá rí àwọn ìlú kan tá ní dákọ nínú wá àti alẹ́ ni wọn lọ́rùn siri awọn àwọn inú òní dùn wọn ọ̀dọ́ mi wá àti alẹ́ pé wá sí ìranù níráyè sí ń lù ti yẹ kó rí náà nìyẹn nínú oṣù yẹn jìnnà jù ní lẹ́yìn náà kí oní pé ilmu lọ́hí bí kò lè ṣe in wà áfúhó alwásí alkaid wà ìbá àtùjìmọ́ ìlúwìládà ó ní pé ìmọ̀ ọlọ́run subhanahu wa ta'ala ó kárí gbogbo nǹkan bákan náà àfojúfò àbójúfò ọlọ́run subhanahu wa ta'ala ó gbáyè fún gbogbo ẹ̀rọ tó bá tún bá علم الله أنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم وعفى عنكم فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم الله سبحانه وتعالى ní pàápàá jùlọ wọn ọlọ́run bá ti mà wípé a máa rí dáúdájú ń bẹ nínú ẹ̀yin sọ̀hábà wọ̀nyí ẹ̀yin tí ẹ̀yin jàǹbá ara yín torí pé yín tó fáyà yín wípé gbàtẹ́yà ọkọ̀ sọ̀kalẹ̀ nípa ọ̀rọ̀ Ramadan eh, ayàyẹ sọ̀kalẹ̀ sọ̀kalẹ̀ wípé àti lọ́sàn Ramadan àti lóru Ramadan ẹ gbọ́dọ̀ súnmóbìnrin yìí àwọn tó wà lè mọ́ra dó nínú àwọn sọ̀hábà tó bá ti di pé wọ́n sínú inú ilé kan náà ni ó wà dọ́gbọ́jọ́ nígbà bá lóbi wọn nínú ilé wà yọ kẹ́lẹ́kẹ́lẹ́ tó ń yàrá ìyàwó wọn bà wọn wọn wọn ti àwẹ̀ alhamdulillah lóru àwẹ̀ náà ní ohun ànábì ò sí mọ́ kẹ́kẹ́ ọlọ́run wá tún wọn láti bí sáré bíi pé àrímọ́ lọ ọlọ́run bá ti mọ̀ pé ń bẹ nínú yín tó máa ń jà ń bá ara wọn fataba aleikum ọlọ́run bá ní ìgbàlẹ̀ tún yín fà á ń kún ìdájọ́ yín àgbọ̀n báyìí fal o ẹ máa súnmọ́ obìnrin yín o wàbẹ̀tàgò máa kẹtàbà bọ́ àbúdákù èyí tọ́lọ̀ bá ti kọ́ lákọọ́lẹ̀ dáadáa fún yín nínú ọmọ ẹ súnmọ́ wọn kẹ́ ẹ lè rí wàbẹ̀tàgò máa kẹtàbà bọ́ àbúdákù nígbà ẹ bá súnmọ́ obìnrin yín nígbà náà lẹ́mọ̀ ẹgbẹ́ náà kó wọ́n lọ èyí ká tó ṣe yìí tó bá doyún jó lálùbáríkà jó yọ ọmọ rẹ̀ torí pé ìpìlẹ̀ nù náà sábà ń bára wọn tàti fakọ̀ lọ́kọ tó ṣe hẹ́sìnà torí pé bíbímọ yìí irin tí ó tún máa tẹ̀yìn rẹ̀ wá á fi máa gbòòrò á fi máa pẹ̀ka á máa níran ká sì níran ká pọ̀ ló ń kà láti sin lọ́hùn lára àwọn gbáǹkọ́gbù èròǹgbà láàmù yẹn táwọn pè ní àdọ̀rọ̀yàtò hàn wọn kan márùn kan bẹ tí ìsìláàmù wá dáàbò bò tó wá sọ márùn ni wọn ó wá sọ ẹ̀sìn ó wá sọ ẹ̀mí ó wá sọ ìran ó wá sọ dúkìá nàám ó sì wá sọ ẹ̀mí márùn náà nìyẹn Islam wá sọ ẹ̀sìn ó wá sọ dúkìá ó di méjì ó wá sọ ìran ó di mẹ́ta ó wá sọ làákàyè tìrántí ó wá sọ làákàyè ó di mẹ́rin ó sì wá sọ dúkìá. Naam. so márààrún yìí islam wá dáàbò bò so kò sínú islam pé mo fẹ́ fẹ́ bìnrin oníkàkùn máa gbádùn ara wa kò nídìí kó bímọ mọ́ àti tó bá ṣe pé a rí àwọn ẹ̀rí kan tó wà ṣẹ́rẹ́rí tí islam náà faramọ́ lókù àmọ́ pìlẹ̀ ni pé tẹ́ẹ̀bá níyàwó ẹ̀fẹ́ ìyàwó tó dúpẹ́ fẹ́ bímọ tó ń ṣe láti sọ́dọ̀ sọ́dọ̀ sọ wípé tàzáwò wájú wájú ẹ̀fẹ́ nínú obìnrin yìí tẹ́ bá fẹ́ràn tẹ́ẹ̀sì mọ̀ wọ́n lè bímọ ẹ ilé yìí á ah, ìtẹ̀ǹdọ́lọ́mọge ni mo fẹ́ àfojúdọ́lọ́mọge mo fẹ́ ìpìlẹ̀ ni pé yóò lè bímọ àtọ́bá ní àwọn dín ní ìlókù àdélébọ̀ ah, náà ni àti ah, dípò bímọ náà tẹ́lẹ̀ náà kì í ti pẹ́ni tó jáde tí ò lè bímọ so ó jẹ́ pé mo ti fún yín nìyẹn èyí tí wàá mú èèyàn wá sẹ́dẹ̀ yín láì mọ́lẹ́rò kóun fẹ́ bímọ àbí kó bímọ fóun yóò padà fún àlàyé yẹn ṣe fáwọn afọ olófin ẹ̀sìn ní wọn àfojú ẹ̀sìn wo àmọ́ nípìnlẹ̀ àìgbọ́pọ̀ bèèrè òde bí wọn káwá sórí ìlọ́fẹ́ ara àtọ́bẹ̀ nítorí kó lè bímọ ni mo ṣe ọlọ́ọ̀ni fa ìní mo káàtẹ̀ ní bíbélì ọmọ yọmọ kìyàmà èmi àná sọ́dà mo fẹ́ fi yín pọ̀ níjọ lójú àkìyàmà tábàlà lẹ́yìn náà kìí ká máa wá bímọ ká máa nàní àti tọ́jú mọ́ o àhán torí màtọ́ àtọ́kọ ànábì ti ní ẹ sáà máa bí máa ànábì ti ní máa bí wọn nù ló kọ́ pé sì máa rè wọn mọ̀ tọ́jú wọn. Allah subhanahu wa ta'ala ni wallahu ja'ala lakum wallahu ja'ala lakum min anfusikum azwaja Allah subhanahu wa ta'ala òun ló fa obìnrin ló fa àwọn ìyàwó jáde lára yín fún yín wa ja'ala lakum min azwajikum banina wa hafada látara àwọn obìnrin tẹ́ ẹ fẹ́ sílé níyàwó yìí ọlọ́run yóò da àwọn ọmọkùnrin fún yín ó yóò da àwọn ọmọ ọmọ ọmọ fún yín látara wọn wa razaqakum mina tayyibat ọlọ́run ó wá ṣèjì ẹ̀mí fún yín nírọ̀rùn afalil batil yu'minun ṣé njẹ́ ò da ìbàjẹ́ ìwà kèfèrí lẹ́mọ̀ wá gbàgbọ́ ní ẹ̀mẹ́ ti lẹ́hùn mi so ìkẹ́ ọlọ́run ìdára ọlọ́run ẹ̀wà ti kèfèrí sí ọlọ́run kò gbọdọ̀ rí bẹ́ẹ̀ ilé ìdáná sọ́ọ̀tù Nahl ayé twenty two tí nínú ẹ̀kọ́ tá a rí kọ́nà àwọn àyà tí ọlọ́run bá sọ̀kalẹ̀ rọmọdọ́ọ̀nù yìí fún

ó kó wájú rẹ̀ pété bá lọ́rọ̀ bá mi sọ bẹ́ẹ̀ mọ́ ní àwọn òbí wa ẹ wá mú abá sínú tán so àìsí lórí bá wà ní ọmọ tọ́nù ká má lè ṣe yìí àbí ká má lè mọ́ sí nìka àbí ká lè mọ́ sọ̀rọ̀ pẹ̀lú pé ìsìláàmù ṣe ní ẹ̀tọ́ fún wa ká máa jẹun tó má ká sì máa mọ̀ nǹkan tó má títí dásìkò sàhà tábà ti gbọ́ pàlùfájìrì bá yọ nígbà náà abọ̀dọ̀ tí ọwọ́ jíjẹ múmu wa abọ̀dọ̀ dá dúró eléyìí ń bẹ fún un ń bẹ fáwọ ẹ̀ náà fílà sí ń bẹ fáwọ ọ̀ràn yẹn kí wọ́n mùsùlùmí mọ́ ṣèyàtọ̀ láàárín rọ̀mùtọ́nù àwọn àwẹ̀ míì tó wà pé ṣebí inú rọ̀mùtọ́nù kan a máa ń jẹ sàárì a máa ń jẹ sàárì náà yẹ pàkó sábà ń gbẹ̀rù àwọn àwẹ̀ èdè àmọ́dé èdè àti kò Islam sọ wípé bá

tí ó já sí wípé òwú dúdú àtòwú funfun bẹ́ẹ̀ bá rí méjèèjì ẹ lè ṣèyàtọ̀ láàrin méjèèjì lọ́tọ̀ọ̀tọ̀ ìyẹn ni pé ńgbà tí dúdú òwú bá ti ń lọ tí ìmọ́lẹ̀ pé ilẹ̀ fẹ́ mọ́ tó bá ti hàn lásìkò fájìr lẹ́yìn náà tẹ́ bá ti síwọ́ oúnjẹ yín tẹ́ bá ti síwọ́ rẹ̀ tẹ́ mẹ́nu dó ẹ wàá parí àwẹ̀ yín títí di alẹ́ nígbà tí òun bá tún wọ̀ eléyìí ó jẹ́ gbàǹkọ̀ gbòòfin pé bẹ́ẹ̀ fún ti ń jáwẹ̀ generally ó jáwẹ̀ ọ̀ranyàn ni àbójáwẹ̀ èlé so eléyìí agbọ́dọ̀ dímọ́ àwọn tá à ń gbàwẹ̀ kálukọ́ra wa lá títí ṣàwárì náà parí rẹ̀ monday and thursday kódà tí o bá ti kan lé jẹ́ kí yàn mú mi sunna ní muhammadu ni sallallahu alaihi wasallam ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún مشروعية الاعتكاف في المساجد الجوامع وفي كل الشهور على الأصح خاصة إذا كان نظرا wà ní aljimá àmúbtìlùlá islam ń sọ òfin ká máa ṣe é ti káwò fún wa lára òfin ẹ̀sìn wa ni láwọn mọ́ṣáláṣí tó bá jẹ́ mọ́ṣáláṣí júmọ́à bákan náà nínú oṣù tó kù náà tí èdòsù rọmọdán ní tó ní àlàáfíà lọ́dọ̀ àwọn afáàní pé kò sáàlù láàrin ṣe é ti káwò sí pàápàá jùlọ tó bá jẹ́ ìtìkáàfù nazero ìtìkáàfù tàbí jẹ́ ìgbésíwájú ọlọ́run ìwọ ọlọ́run kàn báyìí báyìí tó báyìí lè ní ṣe ti káàkó wákàtí méjì fún ọ ní mọ́ṣáláṣí ní ṣe ti káàkó ìlú ìjọ fún ọ ní mọ́ṣáláṣí so Islam ló fi bẹ́ẹ̀ fún wa a sì mọ̀ náà nínú ìṣòfin rẹ̀ gbogbo ẹ̀tìkáàfù déèyàn bá ń ṣe tí èèyàn bá lè súnmọ́ obìnrin èèyàn ẹ̀tìkáàfù gbàgbé wọn alẹ́lẹ́ ìdí ìmúná àyàtọ̀ lọ́n sọ wípé wà láti bá ṣòro hunna wà á ń tún àkìfóònà fún mẹ́sáàjì lásìkò tẹ́ ẹ bá ń ṣe ẹ̀tìkáàfù láwọn mọ́ṣáláṣí yín ẹ gbọ́dọ̀ súnmọ́ obìnrin yín lásìkò náà téèyàn bá ti wà ní ìsìnká sísà ń ṣe bí ìgbà pé mo fẹ́ rí ìyàwó fẹ́ rí ìyàwó kó ra kẹ́rù rẹ̀ kó ní ìṣòfò àyàsílẹ̀ ìdíkà bùpà nìyẹn àmọ́ kó lọ súnmọ́ ìyàwó onílé wọ́n tó wá padà sí ìsìnká gbàlá yóò fún nínú ẹ̀sìn. àdárùkù sáré àṣà ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹrìndínlógún معرفة أن حدود الشرع هي المنهيات والمنكرات بدءا وذلك في قوله عز وجل تلك حدود الله فلا تقربوها نعم ìmọ̀ wípé yìí tá ń pè ní ṣòdòdò ṣẹ́rẹ̀ ààlà ẹ̀sìn èyí tí ń jẹ́ bẹ́ẹ̀ náà ní àwọn èèwọ̀ àti ìtọ́kànfọ́ sí ìsìláàmù náà jìnnà sí nípa àpè lálà ẹ̀sìn yẹn o ẹnìkan bá ní aláìsímọ́ni yìí aláìsímọ́ni yìí aláìsímọ́ni yìí tí ń jẹ́ bẹ́ẹ̀ ni pé èèwọ̀ ẹ̀sìn ni mọ́sẹ̀kí ni mọ́sùmá èyí tó jó lórí jùlọ tó jẹ́ pílẹ̀ ní jẹ́ wọ̀nú ẹ̀sìn tẹ́lẹ̀ ká máa sọ̀rọ̀ pẹ̀lú ọlọ́mọ subhanahu wa ta'ala ìsọ̀rọ̀ pẹ̀lú ọlọ́mọ subhanahu ni ala ọlọ́wọ́n bá ní má tayọ ala rẹ tó bá ti di pé òun gbé wọ ọlọ́wọ́n bá fẹ́ dání lẹ́yìn ọlọ́run kò sí tayọ ẹnu náà ti wá gbé kó lálà ìdé èèyàn lálà ìjẹ́dà ó ti gbé sí ọlọ́run wa ní ń ṣe àgbọ̀dọ̀ yìí ká tẹ̀yìn fún tí ò bá tún tà náà bì tọ́lọ̀ náà dé ádámù bí ìsọfúnsọ tí kan sọ́njọ́ kan kọ́nà jà gbọ́rú rẹ̀ mọ́ èyí òun tó bá mi sí ní àgbọ́ ma kó mọ̀jà gbọ́rú rẹ̀ mọ́ láyéláyé torí kò yéèyàn ni tó mmadụ wá sí mọ́jú ìfànàbí tó bá ti bẹ̀rẹ̀ ọlọ́run lọ́sà tó sà gbogbo bóyá ló bá ní ah, ọlọ́run ẹ̀yin ń náà gbogbo tí ò dá nọ̀rọ̀ sọkúsọ láyé ìgboro ẹnu sófin ló wà ẹnu yín bá lakọ ànábì labo àwọn ọ̀rọ̀ tí mú yọkọ̀ ní islam gédégédé tí yóò ní súnmọ́ ní islam náà tí máa jẹ́ ìlẹ́nu òṣèlú nírú àkídà bẹ́ẹ̀ o kájínà sí àlà lára àwọn àlà òfin ẹ̀sìn ti bídí àánú ẹ̀sìn gbogbo ọ̀nà ló ń ṣe ọlọ́run ó sọ lọ́rọ̀ ó practicalize ẹ̀ àti ati sẹ́ni tẹ́ bídíà àti bọ̀ sẹ́ni tí ń ṣe bídíà anábì ṣàlàyé rẹ̀ fún wa ó kéré ni ó tóbi ni ètò jáde ni ètò jẹ́ tìpìlẹ̀ ni ètò mi ò ni ètò mi ò kú mùsùlámù ni kúlù ha dọ̀láàlà gbogbo àánú ni ájìnà sí mùsùlùmí ọlọ́run bá ilé nígbà tó sọ wípé ìgbà tó sàlàyé gbogbo tí ń jọrọ àwẹ̀ tán ìgbà tó wá sàlàyé àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú ìdájọ́ ẹ̀sìn lórí etika wọn tí ń ka òdu odò lọ àwọn ilé láwọn àlá ọlọ́run fádà tàkọ̀rọ̀bọ̀ wà ẹ̀mọ́sùnmá láti sọ pé tí ń jẹ́ àlá ọlọ́run àwọn nǹkan tí islam bá ní kò ká ẹ̀jìnà sí jìnà sí ẹ̀jìnà sí ọtí mímu ẹ̀jìnà sí ìbá ẹ̀jìnà sí ìjákùmọ̀lẹ́bí ẹ̀jìnà sí ìfìyàjẹyàwó ìfìyàjẹ ọmọ ìfìyàjẹ ọkọ ẹ̀jìnà sí ìmáadáhẹ́ àwọn òbí èèyàn ìkọ̀rọ̀ sí wọn lẹ́nu níbi tí ìsìláàmù ti sọ wípé gbọ́rọ̀ sí wọn lẹ́nu gbogbo àwọn kan wọ̀nyí àlà ọlọ́run bá ní mọ́jà ń sọnà níparí àdáròsù sáàdì seventeen lessons náà ni àyígbà wa máa láti fi ó ní wípé muraqabatullahi ta'ala wa khashiyatuhu sirran wa alana ìmọ̀ sọ ìwọ ọlọ́run ọba àti ìpáyà rẹ̀ ní kọ̀kọ̀ àti ní gbangba muraqaba a máa sọ ìwọ ọlọ́run ó lè sọ ọlọ́run ìwọ ìwọ ọlọ́run ló máa sọ láàrin màtìyàwó mi nínú ilé tọrọ obìnrin yẹn gbà ní a máa wàjọ bí ọmọ eke mm-hmm. tó bá jẹ pé bèbí náà ti jọkùnrin ní bọ́ọ̀lù ni kò sí léyìí ò ní rọrùn àmọ́ òun wo tọ́ sọ lára rẹ̀ ìyàwó náà wàá wo ọkọ tọ́ àwọn a mọ bí ti di yín láyé jáde ní mọ́ <laughs> ọlọ́run tó ń bẹ̀rù lára ọkọ rẹ̀ náà mo bẹ̀ kò mọ̀ tábọ̀fọ̀ ọlọ́ọ̀bá wọn òfin ọlọ́ọ̀ni òfin táwọn sọ̀hàdìyà ti gọ̀ gbogbo àwọn obìnrin rẹ tó sọ̀hàdìyà tí wọ́n gbọ́rọ̀ sáwọn sáwọn ọkọ̀ lẹ́nu kìí pé wọ́n gọ̀ kìí ṣe pójú dúdú èyí ìyàwó ayé sáwọn ojú rẹ dúdú sàkíyàtò akọ̀ gbogbo àwọn ìyàwó sẹ́yìn tí òun àbí ìyàwó inna lillahi wa inna ilayhi raji'un ẹ lọ kàtà gbogbo àwọn ìyàwó àwọn ànábì wọ̀nyí gbogbo àwọn obìnrin sọ̀hábíyà ẹ lọ kàtà ń pa wọn wọ́n mú lọ́pọlọ eré wọn pé wọ́n sílẹ̀ sílẹ̀ náà wọ́n ọkọ n'ile ti ọkùnrin ní nǹkan obìnrin yìí ní nǹkan obìnrin yìí kọ sọ ni pé ìyàwó rẹ̀ ò nínú ilé wọn láyéláyé àwọn ọkùnrin ní làmìlaka lóbìnrin kan wà jẹ́ ìyàwó máa lo mọ́tò ọdún wà á torí yóò wà á kọ́lé kò sóbì tí rẹ̀ wò ní fámìlì kí rẹ̀ wò tóbìnrin ò ní fámìlì ti yín tó àbí ẹja náà lára àwọn fámìlì wa ká sọ́wọ́ náà lára àwọn mọ̀lẹ́bí lára àwọn tàjọ ń bá lónìí àdúgbò lára ọ̀gá lára àwọn wa ká nítọ̀kọ̀ ní torí ìsọ́wọ́ ọlọ́run ọba yìí subhanahu wa ta'ala ní tọ́nà ti torí ilẹ̀ gbé ní tí ń jẹ́ òfin ẹ̀sìn kalẹ̀ ọba níbi ọ̀rọ̀ sísọ níbi ìwà táwọn wù nínú tó kọ́nà ọba nìkan náà láàbí lọ́lọ́run láti nìkan náà ní tá a lè bẹ̀rù èyí tí Allah subhanahu wa ta'ala tó torí sọ gbogbo àwọn òfin ẹ̀sìn nìyẹn sọ eléyìí nígbà tí ó parí linnasi la'allahum yattaqun Allah subhanahu wa ta'ala ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni Allah subhanahu wa ta'ala ṣe máa ń ṣàlàyé àwọn òfin ẹ̀sìn rẹ̀ fáwọn èèyàn la'allahum yattaqun kí wọ́n lè pààyà ọ̀rọ̀ ọ̀gá ẹ̀rí fúgbà tí Allah subhanahu wa ta'ala ó bẹ̀rẹ̀ sí ń ṣàlàyé ọ̀rọ̀ àwẹ̀ kí ni tó fi bẹ̀rẹ̀ ní ya ayyuhal ladhina amanu kutiba alaykumus siyamu kama kutiba ala alladhina min qablikum la'allakum tattaqun ó fi ọ̀rọ̀ ìmánì bẹ̀rẹ̀ ó pa àwọn onímánì gbàtí ó parí àyà nì ó fọ̀rọ̀ fún bẹ́ẹ̀ ọlọ́run ọba ó fi tì í gbàtí ó parí àyà eléyìí ó wá kó gbogbo àwọn èèyàn wá ó ní kàdá ẹni kẹyọba yìí nà lọ àyà àti ìlì náà àti àti gbogbo yín ó jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ mùsùlùmí tẹ́lẹ̀ tó sọ àsọọ́lẹ̀ rẹ̀ lẹ̀ fún gbogbo àwọn nǹkan tí wọ́n síwájú wa ọlọ́run wálé láì máa fi sọ̀rọ̀ àwa tó mọ̀ sí àpò gbogbo tí ń bẹ nínú kánà àti gbogbo tí ń bẹ nínú ilẹ̀ tọ́lọ́wọ́n bá ní wọ́n lè padà wà kọ́yé na lẹ́bí na ní àwọn bá a ti sọ fáwọn tá a síwájú yín wa irú tá a sọ tá a fún wọn náà láti kẹ́yìn náà kí ni

àbáṣejọ mọ ìwà wípé àpẹẹrẹ káàfin mọ̀ pé Allah subhanahu wa ta'ala gba iṣẹ́ rẹ̀ lọ́wọ́ èèyàn òní kó tún máa ń lékún níṣẹ́ rẹ̀ yẹn sí òní àpẹẹrẹ nìyẹn bá gba iṣẹ́ rẹ̀ lọ́wọ́ èèyàn òní jáde pé ní oṣù tó ṣe náà ló ṣe mà ó mọ̀ ṣe continuously lẹ́sìn bá tàánú àwọn àtàwọn tí wọn àwọn

torí pé àdìsí tó wá fún wípé tánàbí sọ wípé ìmọ̀ wáyé ẹsẹ̀ ni àwọn afáàtọ̀ afá àdìsí yẹn tó ẹ̀dẹ̀ ní ká mọ̀ wáyé ìyòwó tí sí bí mo ní tọ́ ọlọ́run káàánú téèyàn bá ti ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn sí i tó lè yín jìnnà sọ́lọ́run sí i yóò máa wáyé nígbà tó bá ti fẹ́ téèyàn bá ń kọ́ mẹ́sìn lọ́dọ̀ rẹ̀ bóòlù náà rí tó bá ti fẹ́ tí ń kọ́ ní mẹ́sìn tí ò ti lílò nínú tí ń kọ́yàn ìyẹn náà ní lílò kí wọ́n ki jẹ́ kí àgbóyé ẹ̀sìn kó yé wa tààrà jù báyìí lọ tó bá sì yé wa àǹfààní àtagbára tó yẹn ti ń tẹ̀lé òdodo tí òfin dúró tì kẹlọ sùpánù wọn tààrà kó yọ̀ǹda rẹ̀ fún wa rọ̀mùdọ́nù tọdún yìí ń kásẹ̀ ńlọ ń kásẹ̀ ńlọ lálẹ́ tì ní ọlọ́run kó mọ̀ sí ní àgbàmọ́ fún wa ọ̀pọ̀ rẹ̀ bẹ́ẹ̀ láyé kẹlọ sùpánù wọn tààrà kó wọn gba wa ẹni wòye ọdún tí ń bọ̀ àlékún nínú سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك